والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وكان صلى الله عليه وآله وسلم يطيل الركعة الأولى على الثانية في الصلاة من الصلاة من صلاة الصبح ومن كل صلاة أظن التراني النبي محمد صلى الله عليه وآله وسلم يقول بجمان كم على قوة raka ẹlẹ́ẹ̀kejì lọ gbàtú sí pé àti raka alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan fẹ́ rákàtà lákòókò kó gùn ju tẹ́lẹ̀ kejì lọ nínú àsùbá àti nínú gbogbo yòókù. ilé ìjẹ́ ọ̀kan nínú súnà ilé ìjọ yẹ kí gbogbo ẹni tí bá ń kírun kọ́ ọmọ mójútó ìbáà jẹ́ imam ìbáà jẹ́ ẹni tí ń dáhùn kí kárí pé sáka wa lákòókò ó gùn ní kí ó dá màá ké nínú rẹ̀. ìrọ́kà ẹlẹ́ẹ̀kejì lọ. bẹ́ẹ̀ ni anábì máa ń ṣe nínú àṣùlá bákan náà àwọn àrùn yòókù. kódà nígbà míì wọ́n ní وربما كان يطيلون حتى لا يسمع وقع قدم anábì àmà mú kí ogun alákọ̀ọ́kọ́ yẹn yóò gùn. débi pé wọ́n fi rí pé kò sẹ́nìkan tí tó ń bọ̀ wọn lọ́nà. wọ́n mú ogun lọ́nà tó yẹ kó gbogbo ẹni tí ń bọ̀ lọ́nà yọ ọba. eléyìí ó tún bẹ nínú hikmatan shar'iyya ọgbọ́n tó dókun àti ṣẹ̀ríà. ibi àwa la pẹ̀rún àtàdédé pẹ̀rún lásán tí ìbá ti káwọn ẹrú ọlọ́run àwọn olè bá wa kírun ìdí ìnà tó fi jẹ́ pé nígbà tá a bá pè irun tán ọba ṣẹ̀rí àwọn kọ́jọ́ pé bá a ti ṣe pè irun tán táì pè irun tán náà la gbé irun nítorí ọgbọ́n tó dópin ti ń bẹ nínú pípè irun kò náà ní kíkọ́ àwọn èèyàn gbọ́ wọn dáhùn wọn wá kírun pẹ̀lú wa tó bá jẹ́ pé ní kété tá a pè irun táì pè irun náà la ṣe fáwọn yọ̀pọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ̀ bọ̀ lọ́nà òní láǹfààní àti bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìgbà tí wọ́n bá fi àsìkò sílẹ̀ díẹ̀ bí ká fi ogún ìṣẹ́jú sílẹ̀ láàrin pípé rẹ̀ àti ìgbà tá a ti ẹ̀kọ́ ọmọ ní sọ̀láṣẹ̀ fẹ́jọ́ bí ká fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sílẹ̀ láàrin ẹ̀kọ́ ọmọ láàrin ìpípé rẹ̀ àti ẹ̀kọ́ ọmọ ní sọ̀láṣẹ̀ fọ́fọ́ wàlàó ká fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sílẹ̀ bí ká sì fi ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ láàrin ìgbà tá a pè irun sígbà tá a bá ṣe ọ̀nà ìsọ̀lá tó lọ́kùnrin bí ká fi ogún ìṣẹ́jú sílẹ̀ láàrin ìgbà tá a pè irun sígbà tá a ṣe ọ̀nà ìsọ̀lá tó láìṣẹ́ pàápàá jùlọ tó bá ti gbígbà tá a pè irun àwọn èèyàn fi ìwà mọ́tíláṣí ẹ̀sìn fún àwọn èèyàn ti ń bẹ́ ń kálẹ̀ sábà fi irú àkókò yẹn sílẹ̀ àfi ṣòfò nítorí pé ṣe la fi sílẹ̀ kí irun tá a pè ó lè bá nítumọ̀ ṣára wípé a fi pé àwọn èèyàn ni ẹsìn rántí pé ń bẹ́nu àwọn èèyàn tẹ́ pé ẹni tó ti fún wọn ṣẹ̀ jí lójú oorun kó tó jí kó tó ṣe mára bítọ̀ máa ń gbà kó tó di kó sálùwàlà kó tó di kó wá sí mọ́tíláṣí ìmọ̀tí wa sì ni pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ilé rẹ̀ tó wà kó nà ṣẹ̀ sí mọ́tíláṣí níbi tẹ̀ ti pè rẹ̀ tẹ́ẹ̀ bá wá fà kókò sílẹ̀ báwo la ti fẹ́ jàǹfààní papò bẹ́ẹ̀ náà ni tí ìmáàmù bá ń kírun fáwọn èèyàn kò sí nínú hikma ash-shar'iyya kíkí pé a máa yára lọ́nà tá a fi jẹ́ kí èèyàn tó pọ̀ jù kọ́ má bàrà lọ. Ìgbé òkè so that tó bá yẹ lẹ́yìn mẹ́ta àkọ́kọ́ tí ń bẹ pẹ̀lú ìmáàmù nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn gbogbo ẹni yóò wù tó bá tún tó bá ń bẹ ní mọ́tíláṣí á rí fún wọn pé ìlera kà lákọ̀ọ́kọ́ kí wọ́n á ní fáyidà tàfẹ́ mú bẹ́ẹ̀ kí láǹfààní tó wà bẹ́ẹ̀ torí ànábì ọ̀sọ̀gbọ́n àdìsílẹ̀ á rẹ̀ kọ́ mẹ́ẹ̀ ipe wọn a máa mú kíráka ọdún gùn débi pé wọn ò ní gbọ́ ìró ẹsẹ̀ nìkan tí ń bọ̀ wọn. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم أن كان صلى الله عليه وسلم وأين اليوم من هذه الرحمة ملا والون نبي كيوي لي ò gùn kí ló wá fẹ́ ké gan tí òbí fi sùúrù fẹ́ni tí bá ń bọ̀. alam nashra náà ni sẹ́yìn dá fọ̀rọ̀ kí tẹ̀ fọ́n sọ́bẹ̀ gbogbo ẹ̀ láàrin sẹ́jú kan ìyá ti ké alam nashra yẹn kan yóò rúkú lẹ́ẹ̀kan náà ni yọ ọ̀dọ̀ wa bí ta wáìmà ọ̀sàgbàkadì máa. torí ẹ ilé ìjẹba

لأن قرآن الفجر مشهود eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí wípé alukur'ani tá a bá ké ní sọláàtì fẹjẹr ohun àwa gbọ́ ni ohun tá a máa wá gbọ́ ni ohun tá a máa wá tẹ́tí gbọ́ ni tani máa wá tẹ́tí gbọ́ yashhaduhu Allahu ta'ala wa malaikatuhu ọlọ́run bá ti àwọn màláíkà rẹ̀ wọ́n á máa gbọ́ الفجر إن قرآن الفجر كان مشهودا ọlọ́run bá ló ń sọ báyìí nínú alukur'an ṣé alukur'an tẹ bá kí nínú àfihàn àṣùbà ohun àwa gbọ́ ni táwa ní máa gbọ́ tani máa wá gbọ́ Allahu Rabbul Alamin àtàwọn màláíkà rẹ̀ subhanallah ẹ̀rí pé dọ́gba ni irun tẹ̀ ń kí kéwù jẹ́ kí ní sọ̀látul fajr àti lásán kọ́ ètò wa nínú súnà Nabi sallallahu alaihi wa sallam wípé man salla al-fajr fa huwa fi dhimmatillah gbogbo ẹnikẹ́ni tó bá tilẹ̀ kírun àbúrò àdìjọ kan onítọ̀nbẹ lábẹ́ ààbò ọlọ́run òtúmọ̀ sí pé kírun àbúrò àlásán o ọ̀pọ̀ àgbogbo orun yòókù sí eléyìí kèfèrí nìyẹn kèfèrí nìyẹn òkè kan pàtàkì wọn kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n ẹni tí ń kírun àsùbá tí irun rẹ̀ yókù ti tẹ̀sí tọ̀húwá fi zimmatillah yóò máa bẹ lábẹ́ àbọ̀ ọ̀nà ó rí pé nǹkan tó burú púpọ̀ ló fi ṣe ra rẹ̀ ìwọ́n tó ṣe pé ń kírun. wọ́n á ní ta ó ní Abdul Jabbar Abdul Samia Abdul Salam walakinahu la yusalli ismun ala ghayri al-musamma orúkọ òun ò rí bí jókòó sí tọrọ àrò ọ̀daràn lọ́gọ́nù ẹni tí kì bá ti kírun lè tẹ̀lé mùsùlùmí kì í ṣe mùsùlùmí tòṣùmọ́ kí ni wọ́n sọ̀fọ̀ kí ni tọ́lọ̀ fún ẹ nígbà tí wọ́n kírun pàápàá jùlọ níjàmá man salla al-fajra fa huwa fi zimmatillah gbogbo ẹni tó bá fi lè kírun àsùbá ń bẹ lábẹ́ àbọ̀ wọn á ní kọ́ ẹni tí ò kírun àsùbá lónìí àwọn kan náwọ́ la ẹ jẹun àárọ̀ lónìí àbí ẹ jẹun àárọ̀ gbà dáadáa ẹsùn jẹ sọsán pé bẹ́ẹ̀ kódà múra àti ìjẹta lẹba yìí àwọn òbílẹ ìgbìmọ̀ ẹsẹ fọmọ ẹjẹ apàkíyèsí ara wa ikú ń bẹ o tí o bá dé lónìí ó lè dé lọ́la tí o bá dé lọ́la nítorí dájú ni pé ọgọ́rùn ọdún sóní kò ní sẹ́nìkan nu wàyí lókè pẹ̀lú nítorí fún mánu. sọ̀kí wọn la sílẹ̀ di ọjọ́ kú kí la sílẹ̀ di gbèdé àkìyà torí ẹ kú oríire tẹ mùsùlùmí ẹ kú oríire tẹ mùsùlùmí tí mójú tẹ̀sán ọ̀nà ẹ kú oríire tẹ mùsùlùmí tí òfin súnà nàbì sallallahu alaihi wasallam ráàyè ọlọ́run máa ń gbọ́ ọ̀rọ̀ kejì. wọ́n ní àwọn ẹni tí máa wá gbọ́ náà làwọn mọ̀lẹ́kà tòru àti tọ̀sán. turkey nínú hadith ètí ìmọ̀mù Bukhari àti Muslim gbà wá anabi sallallahu alayhi wa sallam wọn ni yàtọ̀ àkọ́bù na fi kún mẹlẹ́kẹ̀tún bí lẹ́yìn wọ mẹlẹ́kẹ̀tún bí nàá. yàtọ̀ àkọ́bù na fi kún lórí lóbàtì àkàlùní bàrọ̀dìn. يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار àwọn mẹlẹ́kà kan wọ́n wà tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ lórí yín lóru àti lọ́sàn-án báwọn kan bá ti ń lọ làwọn kan dé àwọn kan dé lásùbà nígbà táwọn Wọn gbéra kúò lásìkò àfù ní ìgbà tí àwọn kan ti sọ lásìkò àfù àwọn ètò sọ lásìkò àfù lẹ́yìn àsùbá làwọn lọ àwọn ètò dé lásìkò àsùbá lẹ́yìn àsìrì làwọn lọ ọlọ́wọ́ bọ́ wa bí wọ́n léèrè ó sì má ju gbogbo nǹkan lọ gbogbo nǹkan lọ lọ́wọ́ bá má jù lọ kéyìí fún àdúrà tó báyìí. báwo lẹ bá àwọn ẹrú mi wọ́n kí ìfọ̀tàrọ̀ tó mú òun báwo lẹ sì fi wọ́n sílẹ̀. wọ́n ní àtẹ̀yìnáhùn wọ́hùn yusọ̀lún wọ́tàrọ̀kìnáhùn wọ́hùn yusọ̀lún. àwa bá wọn nígbà tí wọ́n ń kírun sọ̀látò sọ̀rọ̀. a ti tún fi wọ́n lẹ̀ lẹ́ni tí ń kírun sọ̀látò àfọ̀ wọ́n wá wá wọn ò rí ọ̀nà báyìí. tẹ̀wọ̀kẹ́ tí màlẹ́kà ń a níbi oríire mẹ́jọ kọ́wọ́ sọnù wọlọ́ pé àwa bá wọn nígbà tó ń kírun sọlá tó sọ ìgbà tá a tún fi wọn lẹ̀ a fi wọn lẹ̀ lẹ́ni tí ń kírun ní sọlá tó làwọn tẹ́lẹ̀ yìí tí ó fi hàn wá kẹ́ bó ti ṣe pàtàkì tó pé kí mùsùlùmí ọmọ gbẹ̀yìn níbi pé à ń tẹ lọ. kí ló fà tí wọ́n fi sọ pé ọlọ́run àti màlẹ́kà ni máa gbọ́ ibì kan sọ fún àmàlẹ́kà rẹ̀ ìmáàmù Ibn Qayyim rahimahullah wọn ní méjèèjì náà lọ́dọ̀gba torí pé rìwáyà àdéhùn kan wá tọ́lọ́lọ́ àti màlẹ́kà ni máa ń gbọ́ rìwáyà mi ti tún wá tó láwọn màlẹ́kà tó bá dé láàárọ̀ àtàwọn ètò dé ní ìrọ̀lẹ́ àwọn ló máa ń gbọ́ ìwọ wá ní ọ̀dà ọlọ́run àti màlẹ́kà wọn ń gbọ́ àwọn màlẹ́kà ń gbọ́ ìwọ ní ọ̀dà mẹ́ gbogbo ẹ̀ lọ́dà ọ̀dọ̀ wa àwọn ìmáàmù tí wọ́n síwájú àwọn èèyàn kírun wa ṣé kí ó sẹ́yìn sì ń ọba àwọn kápẹ́ lọ́lọ́run ṣé kí ó sẹ́yìn ké tọ́ba àwọn pé lọ́lọ́run gbọ́ wọ́n lọ rà á léèlà wàhálà ìkọ̀bà rí pé aflan ẹ̀ máa kí òyìn ké fati àgànùbá tí fati àbá ṣubú fàmà bàdà á gbogbo ntọ́ba wà lẹ́yìn àná tẹ̀lé àbí onítẹ̀lé tàbí ìmáàmù tó ka kí ó tán ọ̀kà kan wọ́yìrì mọ́gbóhùnmí àárín ìmọ̀ràn bọ́ọ̀lì kó o sì máa tiẹ̀ káàlì o. سبحان اللهم صل على محمد الفاتح لما أغلق والخاتم لما سبق العالي وعاقب الحق وعليه ها؟ شو أقول؟ سبحان الله صلاة الفاتح ìfàtí náà ìfàtí à. ẹnìkan wá bá ma máa mú kẹsì bẹ́ẹ̀ ẹnìkan wá wọn bá dá àwọn sàmà dúró pé bàbá yìí ti ń wọ lọ tó àwọn bá àwọn sàmà dúró àwọn jọ hàn sí gbogbo èèyàn pé àwọn ọ̀tẹ̀lẹ̀ má tó ẹ̀sìn máa kọ́kọ́ lọ́pọ̀ èèyàn parọ́ máa nàbí sọ̀rọ̀ àlùsọ̀lẹ̀ náà ọ̀sọ̀ọ̀sọ̀ àwọn òpìta tí wọ́n máa tètè àbá wọ́n máa tètè olùmọ̀ wọ́n ń parọ́ yìí ó ti pọ̀ ń parọ́ máa nàbí sọ̀rọ̀ àlùsọ̀lẹ̀ ẹnìkan tó wà mọ̀ wá bá pé àtẹ̀tẹ̀kẹ̀lẹ̀ àbí náà báyọ̀ náà lórí àwọn èèyàn yọ ń parọ́ máa nàbí sọ̀rọ̀ àlùsọ̀lẹ̀ ọ̀rẹ́ kò yọ ni màálù làwọn tó ń bá sọ̀rọ̀ màálù báwo èèyàn ni wọ́n ọlọ́ọ̀lá kò burú sọ fún wa olóńgbò agbọ́lá tọ́dọ̀ dóòlà onílà kásẹ̀gbẹ̀ wí fún wa pànàbí sọ pé gbogbo ẹni tí akán rẹ̀ bá tó mú ẹ̀ yọ wà lìjànà kálukú wa yọ akán. ìgbẹ́ ṣé ẹ ń sọ fún ọ pé màálù ni wọ́n àrùn wọn. ìdí inú tó ti jẹ́ pọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn màálù ni wọ́n wọn ò ní mà wọn ò mọ nípa ẹ̀. sẹ́wọ̀n káwọn ọmọ ọgbẹ́ kí wọ́n ti ké bá tẹ̀ àwọn tó fi nǹkan kan jẹ́ ló ń tẹ̀ kí ló burú mẹ́ẹ̀ tíró ilé lọ́mọ ké Qur'an al-Fajr inna Qur'an al-Fajr kana mashhuda àbí ìmáàmù tí ń ké ó dà gbọ́n tí ń ké kí ni wọ́n fẹ́ wá gbọ́. kí lè léyìn gánà gbà ló sọ àmì àwọn àmì àwọn yòókù àmì àti bàbá aládàá ti àmì àwọn àmì kí ló kéka ẹgbẹ́rún ilé ìjàmbá ni fáwọn ló àgbọ̀ndówí nǹkan tẹ́ kàn wọ́n gbọ́nu sígá ni pé rami rami rami rami nàìjíríà ní wàhálì àbí eléyìí lẹ́yìn máa kọ́ ìmáàmù òkè òní fẹ́ gbọ́ kí ó sì ìmáàmù ké náà tẹ́lẹ̀ pé subhanallah kí ni mọ̀lẹ́kà fi wá gbọ́ ni ẹ̀ka máa gbọ́ tí wọ́n à ń dàgàfúrò la à ń dàgàfúrò kí ni à ń dàgàfúrò. astagfirullah ó ti di antaga àmọ́ gbàtí wọn lásìkò fáti wá mà nígbà ẹ̀sìn ni ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ kí á ní irun tá a ti ń kíkọ́ tó bí bàbá alólòdò lẹ́yìn ẹ̀ máa ń pẹ̀ ẹ̀sìn irọ́ lásán torí ẹ̀ ó yẹ àti láwọn ọmọ ní ìsìn alhamdulilayi ṣe máa Kùránì ké ẹ̀ ni wọ́n máa kí pẹ̀lú tẹ̀síwìlẹ́gbàá náà. ní ìsẹ̀lómi agidi lásán ọmọ kí ó kankan ké àfọ́ àfọ́ tajwidiyya ikhrajan lil huruf wa i'ta'an li ahkam li ahkam li ahkam sifat al huruf wọ́n máa bọ̀ lára àfi tiẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ ayin ìní ń bá hamza lọ ọ̀pọ̀lọpọ̀ hamza ìní ń bẹ ayin. alhamdulilayi alhamdulilayi kí ni alhamdulilayi irú àwọn tó máa tún dára àti rọnù o kátó bá wọn adiambu sọmọ kẹsì wà tó yẹ pé bó ti ṣe ń ma kéékèèké kókò tó máa kúrò ánìkí lásán tiẹ̀ náà kọ ọmọ òfin àyíbá máa tó ń bá dàrú wọ́n mẹ́jọ bá ti rí ọkàn wa tú. rọ́mọ mi náà yọ ọmọ kọ́kan lọ́la lórí ọ̀kan agbọ́kọ̀ ọmọ kí ó kà but ọmọ òfin ẹsìn máa pé bùkátà ta ní sófin nù wọn pọ̀ gan. ọmọ kan máa kí ó kà ó sì tún mọ òfin níwọ̀n ẹgbẹ́ aláyìn náà bíkọ́ tí wájú ti bẹ́sìn ọlọ́run fi tẹ̀sìn. tààlà tò lẹ́yìn ẹ̀ tààlà ní lẹ́yìn ẹ̀ tó ẹ̀dẹ́ títí kàkà ni ẹni tó bá ti mọ̀ nípa ìtàn ọlọ́jọ́ síwájú kò túmọ̀ kíkẹ́ gbá bàbá bàbá náà dànù bó bá competent mẹ́tí ò bá kọ́ máa dojú síra rẹ̀ torí àkókò tá wà òye òye ìmálẹ̀ ti ń wá ó ń pọ̀ tayọ bẹ́ẹ̀ lómi ǹjẹ́ kí wọ́n sì ní fura ìkọ́ tójú bá ń tì gan tó yẹ bá pọ̀ ìyẹn fura kó yẹ yìí pọ̀ gan torí dídìmù tójú dìmù kò ní jọ mà ìdínú tọ́pọ̀lọpọ̀ tó fi ń sàtìsẹ́ dìsìn ọ̀kájú nǹkan ọ̀kájú wọn náà ló ṣe dáadáa ọmọ àlùkùránì ké ọmọ òfin tọrọ ọmọ gbogbo ẹ dáadáa èmi náà sáré ṣe máa torí àwọn ti ka ipò ajẹ ìmáàmù fún bí olóyè kan bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ olóyè náà ni ṣẹlẹ̀ sọ pé chief kí ni chief ṣe tún wọnú ìmáàmù chief ṣe wọnú ìmáàmù okoko náà kókó lẹ́kẹ̀ sọ́wọ́ kókó lẹ́kẹ̀ sọ́rùn bẹ́ẹ̀ náà ṣe bá wọn fi ń kọ́rùn ètò wọn fi ń kọ́wọ́ chief imam ti wá jẹ chief báwo olóyè imam ah olóyè ẹbọ wọn ti fẹ́ bí joyè o báwo lẹ́la tẹ́bọ̀ wá aráyè mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ bá ti àkété ṣe ìmáàmù tọ́ọ̀bá kàkà pọ̀pọ̀ dáàyè dáàyè ó sì mà ètò tí wọ́n ti pọ̀ dára ni ẹni ṣe ìmáàmù fún yín kò láyè kọ́ kí ó. ó sì ráyè lọ kọ́kọ́. màlẹ́kà ọkọ̀ kí o rẹ ìwọ tó àwọn máa kí ó kí dàkúnrọ̀ apàtẹ́yìn wọ́n bá báwọn èèyàn ẹ̀jẹ̀ bó ti jẹ́ ìdí tí wọ́n ti sọ pọ́lọ̀ náà gbọ̀ nínú kejì ni pé ajẹ́kútó náà bá sọ̀kalẹ̀ níta mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ọlọ́run ọbọ̀ sì máa bẹ ní sàmàlẹ́ ayé títí kí tó sọ pọ́lọ̀ náà gbọ̀ máa bẹ̀ n'isamali a izizi si efika suba. Nshan Allah ọba akẹ ọba anu ọba to fere awon elu re. So, mace naa al'imamu tụtụtụ ọikpe gbasote tụlọ ka inu abubuwa meji pere a fi igbu nke a fi di ikere ti o nka ara ka a wọn á ní yẹ náà gbéraka méjì náà ní àtìbí náà àti náàgé àti wàlá àtúrì ti aláìkírun eléyìí ń jẹba. bákan náà ìdíjà tó fi máa ka kí ó tó kùn nínú àsùbà onígbèrò àsùbà máa wá lẹ́yìn ìgbà táwọn èèyàn bá jí lójú oorun ẹ̀wọ̀n kó ń tà sùn àti fàárẹ̀ lílẹ̀ àti ní ìsinmi tó pọ̀ àárẹ̀ ti kú ìsinmi ti wà. ara wa ti balẹ̀ erike pé ara àwọn èèyàn balẹ̀ púpọ̀ láti sin lọ nígbà wọn yàtọ̀ sí tó bá jẹ́ pé irun tó wà ní nígbà táwọn èèyàn ti dàgídíjà gan àwọn ń wọ owó jàgánná kó o ti sanwó fún mi wàá sán ni wa rí mà àdéhùn àti kíníkà sọ àmọ́ àwọn àdúrà àkàlùkù ti sùn ara yín dá kankan ìdí tí kò fi gbọ́dọ̀ òtún lè jẹ́ pé àwọn èèyàn àwọn lè máa kó ipò òun sì tún kún àwọn tọ́lẹ́ lómi tó bá sun wákàtí méjìlá kò tó. bákan náà wọ́n ní wọn àṣọ àwọn wá síwájú káwọn èèyàn wọ́n tó dojú kọ ájẹ àmù kó tó di kí wọ́n wá ájẹ àmù ká síwájú kó tó di kí wọ́n wá nǹkan lé ayé ká àsìkò gbáyẹn á rí àsìkò kan sí etí etí gbọ́ wa ahọ́n wa tá à ń fi àti ọkàn wa gbogbo ìgbà náà wọn máa gbófò etí ò ti gbọ kankan nínú wàhálà alẹ́ ayé nígbà tó di láàárọ̀ tó kírun àsùbá ahọ́n ò ti sọ kankan níbi ọ̀rọ̀ oríṣiríṣi tẹ̀ ń bá hàn sọ ọkàn bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ oríṣiríṣi tẹ̀ máa yóò mú kí ọkàn gbọ́ àgbọ́yé àlùkùránì nígbà tí wọ́n bá ń ké lásùbà yẹn yóò sì di olè ronú nípa rẹ̀ yóò mú gbọ́ àgbọ́yé rẹ̀ yóò sì mú di olè ronú nípa rẹ̀ ìyẹn tó bá ń tí wọ́n ń kà sáwọn létí torí ẹni bá ní ogún ogún bá lọ́fà ọ̀fà àwọn òkú mọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ sẹ́ni tí ń ké síyàn létí bá máa ké wàláhì á máa mìíyàn á máa mìíyàn títì tí wọ́n bá máa ké torí ṣe ń ké wọn ìbẹ̀rù ọlọ́run mọ̀ ọ́ kọ́dọ̀ ò ní fẹ́ kí wọ́n dákẹ́ tí wọ́n bá máa ké alaala kólukú ni máa ń kà kó wọn kà dé sálẹ̀. wọ́yẹ̀kùn lólùkà fèrò yà lẹ́yìn dání kó wọn kà nínú òun ìwọ̀n àgbà òun rí kó nǹkan àmàlé parí àti ìwà pọ̀. ó ní àmì àti àlò èwo ni àmì látàbí àlò kékeré ẹ wá sọ pé àmì ayẹyẹ tẹsán àlò ó ní àmì. sẹ́wọ̀n ké kéwù yẹn yóò di le kí àbí di le o èrò di le kí o lẹ́ẹ̀kan náà pé àmà ọ̀gbẹ́ bá ti bá ti pé ẹ̀kíní ọ̀gbọ́ correction ẹ̀kejì ọ̀gbọ́ correction tó ẹ̀rí pé tó bá di ẹ̀kẹtẹ̀ ẹ̀kẹrin tó bá di ọ̀gbẹ́ wò àmà níjọ́ lẹ́yìn tó bá ti gbé nígbà wọn kí yóò máa nígbà tó yẹ pé pátá ló wà lórí míìm ẹlòmíì ìgbà tó máa ń hákí ohun èyí èsì èsì tó ń mọ̀ lọ́wọ́ àmì ni àbí pátá àbí kẹ́sìrò lọ́kàn máa kó owó bá ṣe wù ní pé àmú yẹ tẹ̀sà àmú báwo irú rẹ̀ pọ̀ àyèmọ́ yìí bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ máa ṣe kọ̀rẹ́tì ọ̀gá irun òdìlé kí ó tó ọlọ́dà máa sàánú wa. ti ti wa lọ mọ́pọ̀lọpọ̀ alákòóbá lè má mú iná àti iná tó ọmọ ẹ ti kà sáwọn lẹ́la ètò ọmọ ọkàn lọ́wọ́ akẹ́nu bọ́. يالله iná iná tí wà ọmọ náà bá àmọ́ kẹ́ pé kẹ́ má kárí mi tó ti ṣe láti jọ iná mo ló gbé ọ dé kàrà ń fọ́ọ̀dì tó nítorí de lẹ́yìn báyìí lẹ́yìn jọra wọn. bákan náà wọ́n ní wọn àgbà sẹ́rìn ó ní ìpìlẹ̀ sẹ́sẹ̀yìn ó sì lọ́jọ́ yẹn o ńlọ́fà la fi fún lọ́la èyí tí ó mú wa mójútó dáadáa ńlọ́fà ni wọ́n sì máa fi jẹ́ kí ọ̀run tó ń nínú rẹ̀ kógun wọn náà wà sírí táwọn sọ nípa tí wọn àtúbà kó sínú ìdí táàfin máa fagbọn yìí ó ń bẹ nínú àwọn àṣírí tí ń bẹ nínú ṣẹ̀ríà àti àwọn àfojúsùn tí ń bẹ nínú ṣẹ̀ríà tí ṣẹ̀ríà gbà lérò pẹ̀lú wọn àṣùbà bákan náà àwọn ọgbọ́n tó dópin tí ń bẹ nínú wọn àṣùbà tí wọ́n kà sọ́pọ̀lọpọ̀ wallahu musta'an ọlọ́run ọba là á tọrọ àtìlẹ́yìn lọ́dọ̀ rẹ̀ kó sàtìlẹ́yìn fún wa. bákan náà wọ́n ní ká nàbẹ́ sallallahu alaihi wa sallam tí wọ́n bá ka kí ó tán nínú rọ́kà wọ́n máa dákẹ́ díẹ̀ kẹ́rẹ́ bá ti ṣe wí sáájú. wọ́n dákẹ́ lọ́nà tó jẹ́ pé mímí wọn ó fi padà sípò nítorí pé ńgbà tẹ̀ ń ka kírun yẹn ẹ̀rí pé tẹ̀ ń bẹ́ẹ̀ sẹ́ ń fagùn yóò máa gba mímí máa yín lẹ́nu yóò máa gba mímí máa yín mú títí tẹ̀fì dákẹ́ ńgbà bá dákẹ́ ẹ̀rí pé mímí yóò tún wá padà sí ipò rẹ̀ bàtà nàbí sallallahu alaihi wasallam tí wọ́n bá ka kí ó tán nínú wọn dákẹ́ tí mímí wọn fi padà sípò àsìkò yẹn àyè ń bẹ fẹ́ni tó bá fẹ́ kí fásitì ha kó làákín ìwọ tó wà lẹ́yìn imam bí wọ́n ti ṣe kéde ẹ̀ wàá ké hezden ní àsúríkà àsúríkà ló kà jẹ́ alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá tètè kà jẹ́ ni. tọ́ wọn nígbà tí wọn fi sọ́kọ́ àti sọ́lẹ̀ tó máa ti dákẹ́ báyẹn tó ń marọ́ fàáyàdẹ́ so anabi ó tún wá gbé ọwọ́ wọn sókè bẹ́ẹ̀ náà lórí ìdú gbé wọn méjèèjì sókè kábàárà wọn kí ti sọ ń akẹ́kẹ́ gbé wọn méjèèjì sókè àti nígbà tí bẹ̀rẹ̀ ẹ̀rùn nígbà tí kí bá tẹ̀ kí súrà tán. anabi ọwọ agbe ọwọ́ méjèèjì sókè bí gbàgbé bẹ̀rẹ̀ ẹrun Allah fẹsẹ sẹ Allahu akbar wọn máa lọ rùkú lẹ́ẹ̀kan náà kẹsì pé Allahu akbar ní dúró gbà náà wọn sì sọ wà lọ rùkú kálá ṣùgbọ́n wọn gbé ọwọ́ méjèèjì sókè ní dúró wọn máa lọ Allahu akbar títí tí wọn fi rùkú à ń pè Allahu akbar eléyìí Allah was ẹni tí move from a situation to the other láti kò kan dípò mi ìlọ́pàá ló fi jẹ́ pé Allahu Akbar wíyùn yóò ṣe déédéé bẹ́ẹ̀ ń ṣe ń lọ títí sẹ́fì rúkúta ìgbà náà lẹ́sùn dákẹ́ Allahu Akbar ìgbà náà lẹ́sùn dákẹ́ eléyìí tí ó máa túmọ̀ fẹ́ni tí ń bẹ lẹ́yìn ìmáàmù pé ìmáàmù ti ṣe kí ni ó ti rúkú ní ìsìn sàbí ti sọ yìí pé ìgbà táwọn ẹbí máa ń mú láti kò kan sípò míì tí máa ń ṣe Allahu Akbar yun àwa kì í kúrò nípò tá a wà títí tí ó fi dákẹ́ Allahu Akbar àwa nídúró ànábì ń lọ sí rúkú wọ́n ṣe Allahu Akbar nígbà tí wọ́n bá tún dákẹ́ Allahu Akbar làánú tó lọ kíkẹ́ Allahu Akbar eléyìí ní túmọ̀ sí pé ń pọ̀ sí ìmáà kẹsẹkẹ bí ìmáàmù ti se lọ ni wọn náà máa lọ ẹlòmíì ọmọ akájú kódà débi pé ẹlòmíì máa gba wájú má lè máàmù lọ́wọ́ irú wọn là nẹbi ọsọrọ bá àdìsẹlẹ sọ fún kíkẹ sí ẹrù ọgbọ ni ìwọtọ yìí yára ṣáájú ìmáàmù gbórí sókè ipe tó bá wù Ọlọ́run ó lè sọ orí rẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ mi ẹrù ọgbọ kọlọ lè sọ orí rẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ mi nígbà tó ń yára ju ìmáàmù lọ torí ẹ báyìí láti máa lọ sí rògbò á gbé ọmọ wa méjèèjì sókè gẹ́gẹ́ bá a ti tètè níbẹ̀rẹ̀ ọ̀run lọ sí rúkú ànábì wa gbé ọmọ wa méjèèjì àtẹ́lẹwọ́ wa méjèèjì ànábì sọlá àtẹlẹ àwọn gbélé orí orúnkún wa méjèèjì gẹ́gẹ́ bí ẹni di nǹkan mú gbàǹkan mú táyì bá rúkú bí ìgbà tó di nǹkan mú tó gbàǹkan mú tó ẹlòmí ọkàn gbélé orúnkún ni rárá wàá gbá orúnkún bí ìgbà tó o di nǹkan mú tọ̀fẹ́ kọ́kọ́ mọ́ lọ́wọ́ ó sì gbá orúnkún rẹ̀ mú nù. eléyìí ni àbá sọ yìí pé wà wọ́n bọ̀ akẹ́fẹ́yìí alẹ́ rúkúbẹ́tẹ́yìí kẹ́lùkọ́ bíbí alẹ́ yìí máa gbé ọwọ́ rẹ méjèèjì anábì máa ń gbé ọwọ́ rẹ méjèèjì lórí orúnkún rẹ méjèèjì gẹ́gẹ́ bí ẹni tó gbá méjèèjì mọ́. tọ́wọ́ fẹ́ kọ́ lọ́mọ lọ́wọ́ bẹ́ẹ̀ lànà bí máa di orúnkún wọn mú lórí rògbò yẹtí kọ́ kẹrọra gbé ọwọ́ lé orí orúnkún àà ah, ah, wàá di yẹtí kọ́ bo orúnkún rẹ wà bọ́ yọ ọmọ ọlọ́tọ́ wà lórúkún rẹ o yẹn kó dì mú bí ẹni tó gbà nǹkan mú bí ẹni kèéṣe kọ́ ọgbà mú pòròpé ọ̀dà bí yọ̀ọ̀dà bí ẹni pé kò yẹ ṣe pé dandan ọgbà mú ní gbígbà mú pé ń yọ ọmọ ọlọ́tọ́ wà lórúkún fẹsẹ̀ rẹ léṣe.

وبسط ظهره ومده النبي صلى الله عليه وسلم yóò wá tẹ̀yìn rẹ̀ pẹrẹsẹ yóò tún wá sọ̀rọ̀ alẹ̀ ná ẹ̀yìn ìdìbò yóò kàn kó ẹ̀yìn rẹ̀ rárá yóò ná ẹ̀yìn rẹ̀ pẹrẹsẹ lọ́nà wá kò sì ní rẹ orí sílẹ̀ lọ́nà tí ẹ̀yìn òbí ṣe gbóòdó tó yọ lọlẹ̀ ṣùgbọ́n anábì máa ń jẹ́ kí orí kọ́ dọ́gba pẹ̀lú ẹ̀yìn tí wọ́n kọ́ á wọ́n ní lọ́nà tó yẹ pé tá a bá gbé omi lé ẹ̀yìn yẹn nínú gbá kò ní fi síwájú bẹ́ẹ̀ kò ní fi sẹ́yìn síbẹ̀ làwa máa ń roko ńbẹ nínú wa àwọn èmi ò lè èmi ò lè ṣe tó bá wọn yọkànlá torí gbódó báyìí yóò gbọ́dọ̀ láì dórí ẹ ẹ ti rí bóyá nǹkan kó o sì ìjọba àròkù bóyá ti rí mu wáyé ìlọkùnrin àdúrà ni kẹsẹrù kú náà ó sì ń bẹ nu aláṣẹjù yóò gbórí tí wọn gbórí lọ sí òkú tòsí kòkó ti ojú orúnkún mú ojúkun ni ó yóò máa gbórí lọ sí orúnkún tó àwọn aláṣẹjù orúnkún wọn ní kó gbá mú ojú kẹ́yìn rẹ̀ ọdọ́gba wọn pa ọwọ́ papọ̀ mẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fàyè lẹ̀ láàrin apá rẹ̀ àti ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì báyìí tànàbí wa sallallahu alaihi wa sallam ni wọ́n máa rúkú nígbà tànàbí wa rúkú wọ́n máa sọ pé subhana rabbiyal azim nígbà míì ìgbà míì wọ́n máa wí lónìí kan ìgbà míì wọ́n tún máa wí nǹkan míì pẹ̀lú ẹ̀ bí subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ighfir li a ti máa pé gbogbo ala ti ha ilé yìí fáwọn alẹ́lẹ́ tọ́ àdúgbò ẹ̀kọ́ lọ. subhana rabbiyal azim ìwádìí tuntun fi hàn wá ibi kò sí tó burú kásọ̀ pé subhana rabbiyal azim wa bihamdihi. gẹ́gẹ́ bí olùmọ̀wá al-Hafiz ibn Hajar rahimahullah mẹ́tẹ̀ẹ̀sì àlàyé lẹ́yìn yege nínú tíra àwọn. التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير níbẹ̀ yẹn wọ́n sàlàyé ikú òbíhámdìgì òbíhámdìgì nínú rúkú òbíhámdìgì nínú foríkalẹ̀ àwọn àdéhìí wà tọ́tọ́ ka sí i tó sì jẹ́ pé àwọn náà fẹsẹ̀ rinlẹ̀ lórí ẹ̀sùn bá sọ pé subhanahu rabbi al-azim nìkan ó ti dáa tó bá tún ju òbíhámdìgì kún òbúrú bákan náà subhanahu allahumma rabbana wa bihamdika allahumma ighfirli tó máa tún wí pẹ̀lú ẹ̀ ọ̀dà ṣùgbọ́n dàkọ́kọ́ onáàníkè ni subhana rabbiyal azim tó bá lè wí mí kún ọ̀dà àmọ́ kìí ṣe kíkọ́ wá pa subhana rabbiyal azim tì nítorí pé nígbà tí ọlọ́wọ́n bá wá sọ nínú alukur'an ìgbé fẹsẹ̀ bẹ́ẹ̀ bísí rabbikal azim anabi ni ij'aluhu fi ruku'ikum pé máa fi ẹ̀yìn fún orúkọ olúwa ẹlẹ́dàá rẹ tó tóbi anábì ni ẹ fi eléyìí sínú rògbò yín ẹ fi eléyìí sínú rògbò yín ìgbà tó lọ́n sọ pé sẹ́pẹ̀ẹ́ ma rabbikal a'la anábì ni ij'aluhu fi sujudikum ìgbà tó lọ́n ní máa ti àfọ̀mọ́ orúkọ olúwa ẹlẹ́dàá rẹ tó ga jù anábì ni ẹ eléyìí sínú oríkalẹ̀ yín làbí sọ pé kí ni subhana rabbiyal a'la. ìjẹsílẹ̀ bá yé wa obìnrin kí subhanahu rabbil azim òun náà ní àkọ́kọ́ tá a mójútó nínú òkú wa subhana rabbiyal azim láti sagbára láti máa wí ọ̀pàtàkì ọ̀pàtàkì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá màmá wọn ń sẹ̀sìn látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n wọn dààmú láti máa kí là ń wí nínú wọn dààmú ṣùgbọ́n alhamdulillah àwọn ọmọ tí wọ́n mọ̀ kó máa ṣàlàyé báwọn òbí wọn tọ́ba dẹ́ni tí ó bá fẹ́ràn bàbá àti màmá rẹ̀ kọ́ náwọ́ kọ́ dájú pọ́ máa lè ní ọ̀nàwọ́ gbogbo kálukú wa là ń fẹ́ràn àwọn òbí wa kò sì sẹ́nìkan nu wa tó wù pé ọ̀jẹ̀ bàbá àbí màmá wọn gbogbo wa ló wù kápá àwọn bàbá wa àwa pẹ̀lú wọn àjọ wà lìjánà àwọn màmá wa àwa pẹ̀lú wọn àjọ wà lìjánà ẹ̀yìn sì ti mà bí àti wà lìjánà bùkátà bùkátà kásì ní ìbámu pẹ̀lú lànà anabi muhammed sallallahu alayhi wa a sì mọ̀ láì ní ma ọ rọrùn fún wọn láti kọ́ nípa àmọ́ ó lè mọ rọrùn mọ́ fáwọn òbí láti kọ́ nípa àmọ́ ọwọ́ ètò wọn mọ̀ má sàhùn sí wọn gbogbo ọ̀nà tó wọn bá mọ̀ kó lè gbà láti máa jẹ́ kí wọ́n tí mọ̀ púpọ̀ ti mọ̀ mímọ̀ ìpele kan fífi ṣe wà wù ìpele kejì yóò fi ṣèwà òkò ní fi ṣèwà òkò mímọ̀ ní ọ̀pọ̀ tiwájú náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá màmá lọ́wọ́ àti ẹ̀kọ́ máa ń súfèé ní òkú òní wọn mọ̀ pé wọ́n máa wí nǹkan kan wà láàyè wọ́n kàn máa gbọ́ lẹ́nu ẹ̀yìn tẹ́ ẹ bá máa gbé subhana rabbi alazim subhana rabbi alazim subhana rabbi alazim àwọn arúgbó ẹ̀sẹ̀ sì máa ìgbà míì bàbá burú débi kó ọmọ òní lè jókòó máa ṣàlàyé fún un màmá mi à ó burú débi kó ọmọ òní lè jókòó máa ṣàlàyé fún un kásẹ̀tì sálàyé bá wà nù rẹ̀ ẹ̀rọ àgbẹ̀ tí kẹ́yìn sókè ní fún ọ̀tún máa gbọ́ ṣé ń gbàtà bá dé rúkú wọ̀ gbogbo mùsùlùmí náà ló ti mọ̀ pé subhana rabbi al-azim láàmáwí subhana rabbi al-azim láàmáwí ọmọ tí ń gbọ́ rẹ́díò kóyin sókè sí i mo rò kó yé àwọn òbí ò lè gbé kóyin sókè sí subhanallah ẹni pé bí ó sì máa wọ̀ wọ́n létí nù bí ó sì máa wọ̀ wọ́n létí nù torí pé ńgbà míì kọ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ indirectly ó máa ń lapájú kó wá jókòó kọ́ ọmọ ẹgbẹ́ ẹ máa tẹ́tí kẹ́ ẹ máa dáhùn tòótọ́ bá wọn mọ̀ pé ta ni ta ni kí n máa tẹ́tí sí kí n máa ọmọ tí mo bí dákun gbé ẹnu ẹ lọ́nbẹ̀ àwa láàpọ̀ lẹ́sìn kòròkó yìí fún òsì márùn-ún tó ọ̀rọ̀ àgbékítẹ́ sí níbo ló ti amọ̀síṣẹ́ ah, gbá lónìí mo ní kí n gbọ́ wọn á yin sókè dáadáa ìgbà míì wọn lè wọn lè má ní oyin ókè o àmẹ́tí máa bá wọn sọ̀rọ̀ ọ̀hún ọ̀hún gbọ́ ní tí ọmọ ń gbọ́ wọn yọ mí lẹ́nu subhanallah wà á rí i pé mẹ́sẹ̀gì rẹ̀ tó fẹ́ dìlé bá ó ti débi tó ń lọ eléyìí jẹba. bákan náà anábìyàn sallallahu alaihi wa sallam rògbòmọ́ ó máa ń tó òdiwọ̀n tí yóò sọ subhana rabbi al-azim subhana rabbi al-azim subhana rabbi al-azim subhana rabbi al-azim lẹ́mẹ̀wàá wọ́n máa pẹ́ ní rúkú débi pé yóò lè sọ subhana rabbi al-azim lẹ́mẹ̀ló lẹ́mẹ̀wàá. yàtọ̀ títí wá nínú hadithi al-bara ibn azim tó sọ yìí pé ìdúró anabi sallallahu alayhi wa sallam àti ìnáró rẹ̀ ìdúró rẹ̀ àti rùkú rẹ̀ àti ìnáró rẹ̀ láti rùkú àti ìforíkalẹ̀ rẹ̀ òun fojú pé gbogbo gbogbo ẹ̀ àti jíjókòó tí máa jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì gbogbo wọn súnmọ́ra wọn. a ọ̀rọ̀ rẹ̀ yìí ìmáàmù Ibn Qayyim wọn ní túmọ̀ rẹ̀ kìí ṣe ń ta gbọ́ yé ń bẹ̀ ní tààrà o. nítorí wọ́n ké dúró rẹ̀ àti rùkú rẹ̀ ìnáró rẹ̀ láti rùkú bákan náà ìjókòó rẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì tí gbogbo ẹ bá ti dọ́gba pẹ̀lú ìdúró ajá pé nbí táwọn ẹbí ti ń ké suratul A'raf tẹ́ni ké suratul Mursalat tẹ́ni ké As-Saffat tí ìrùkú náà bá gùn bẹ́ẹ̀ ìnáró lẹ́yìn ìrùkú tó bá gùn bẹ́ẹ̀ ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì tó bá gùn bẹ́ẹ̀ ọ̀dà àti pẹ̀lú tó bá bá wọn kírun ó lè má padà wá kejì mọ́ eléyìí túmọ̀ sí pé yàní ya ṣe pé gbogbo ẹni tó bá kàn ti ni wọ́n bá iná ni wọ́n kàn jókòó tó gbàgbúra níwájú pé ẹ máa gbọ́ tuma rẹ̀ tó máa gbọ́ tuma rẹ̀ nǹkan tó rí kà yẹn àti àlàyé ọ nínú èdè kò tí ì tó bíkọ́ kakí làwọn olùmọ̀ táwọn gbọ́ àgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run lọ tí gbọ́ àgbọ́ yí ọ̀rọ̀ ànábì lọ kí làwọn gbọ́ ìlànà àfisọ́kọ́ wa ń tẹ̀lé kìtàbù ọ̀sùnà wífkọ̀ fẹ́hìmì sẹ́lẹ̀fìl ọ̀mẹ̀tì sọ̀rẹ̀. à ń tẹ̀lé alukur'an àti sunna ṣùgbọ́n ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn tàbí àtàwọn tí ń tẹ̀lé àwọn tàbí kíkà sí fáwọn agbègbè lábá tí òkun síbi láwọn ẹgbẹ́ àdéhùn wọn ni ìtumọ̀ rẹ̀ nù ẹni tó bá ti bọ́ jiyàn kọ́tọ́ kọ́ àlá sọ bẹ́ẹ̀ wọ́wọ́ kọ́ńtẹ́lá kàdídì jẹ́nà àlè tó wà ń ó ní dúró ànábì rùkú ànábì ìnàró lẹ́yìn rùkú rẹ̀ àti ìjókòó láàrin ìforíkalẹ̀ rẹ̀ méjèèjì gbogbo wọn rí bákan náà ọ̀dà tó ké súrọ́tul A'raf tọba arùkú dédé suratul A'raf ọ̀nàró dédé suratul A'raf ojúkú láàrin ìforíkalẹ̀ méjèèjì dédé suratul A'raf ṣé gbogbo ẹ̀yìn èèyàn ní kankó láì onírọ̀rùn fún kéèyàn kírun gbogbo ìtumọ̀ rẹ̀ ni pé ìdúró ogun gẹ́gẹ́ bí ìdúró rúkú ogun ló di wọn rúkú ìnáró lẹ́yìn rùkú ló di wọn pé nàró ni lẹ́yìn rùkú ìjókòó láàrin foríkalẹ̀ méjèèjì náà gùn ló di wọn pé ìjókòó ni bí ìrún ogun bẹ́ẹ̀ náà ni ìnáró ogun sọ ni ẹ o wọ́n ní ìyàwó sọ̀rọ̀ láti tọ́ba adé pé òkú rẹ̀ yọba gùn bí rẹ̀ ìnáró rẹ̀ yọba gùn bi rẹ̀ wọn lọ wáyé nínú n'inu kùsùf gbógun àmọ́ kò kò tó àwọn akéwòkó kéńbẹ̀ ká eléyìí bó ti wọn ni tó mu amẹ eléyìí wọn náà ni tó wá nínú rìwáyà láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu. بحدود الصفين ما صليت وراء أحد بعد رسول الله صلى الله عليه وسلم أشبه صلاة برسول الله صلى الله عليه وسلم إلا هذا الفتى يعني عمر بن عبد العزيز قال فحرزنا في ركوعه عشر تسبيحات وفي سجوده عشر تسبيحات وهذا مع قول أنس أنه كان يؤمهم بالصافات فمراد البراء والله أعلم أن صلاته صلى الله عليه وآله وسلم كان معتدلا تريره ولا لا يرين بيننا وأنس بن مالك رضي الله عنه سمع كم يوضن كان gẹ́gẹ́ bí àdúrà anabi sọlá àdìsọlá jọsẹ fún wa wọn làwọn òkìrun lẹ́yìn ẹnìkan ní tí irun rẹ̀ jọ sí anabi muhammed sọlá àdìsọlá bí irun táwọn kí lẹ́yìn arákùnrin yìí umar ibn abdulaziz àti ẹ̀rí subhanallahi mẹ́wàá sí ní ìforíkalẹ̀ yìí àti òkú eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni gígùn òkú anabi ṣe máa ma bẹ́ẹ̀ ni ìforíkalẹ̀ rẹ̀ ṣe máa ma yóò kù lọ́nà dábìlì sọ subhanallahi mẹ́wàá subhana rabbi alaala mẹ́wàá eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ bàrà tọ̀sọ̀ onímì tó ń dín bí anas náà ló sọ fún anabi máa ń ka ọ̀sọ̀ fáàtì tọ̀sà ó sì ní rúkú rẹ̀ gùn lódì wọn dáhùn sọ pé subhana rabbi alaala mẹ́wàá ìforíkalẹ̀ rẹ̀ gùn lódì wọn dáhùn fi sọ pé subhana rabbi alaala mẹ́wàá eléyìí túmọ̀ sí gígùn tí bàrà òun náà sọ òun náà ní pé ìran anabi ó jẹ́ ìwà tó wà ìdúró gùn ló ti wọn ìdúró ìdúró tá a ti ń kéwò rùkú ogun ló ti wọn pé kíni rùkú ni ìnáró lẹ́yìn rùkú ogun ló ti wọn pé ìnáró ni lẹ́yìn rùkú ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì yóò gùn ló ti wọn pé ìjókòó ni láàrin ìforíkalẹ̀ méjèèjì ibi tá a dúró sínú lónìí náà wà kó fún wa ní àkóyè tó pé nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń dáhùn gbọ́yé sí wa à ń ti àlàyé nu nípa bá ti ṣe máa kírun. kò wá jà pípé kéèyàn ọmọ kéèyàn ọmọ fi ń tọ́ ti wà ó téèyàn mọ̀ kéèyàn máa ti ti wà ó àǹfààní a wọ́n ti máa gbọ́ àlàyé bó ní wọn ànábì tó máa sẹ́là rí tí á débi tí ń ti kírun gbogbo ẹ̀wà dàrú tí wọ́n ti ń kí tẹ́lẹ̀ náà mú kí ti fi ń sàǹfààní kan ọlọ́mọ ti wà

الحمد لله هبة أنس بن مالك رضي الله عنه سلام سبحان الله وبحق سبحان الله العظيم يوّا àwọn máa rí wí lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ǹjẹ́ wọ́n ti kọ́kọ́ wí mẹ́wàá yẹn wọ́n tó wí àwọn kan yòókù subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ighfir li بسطوح قدوس رب الملائكة والروح قالوا يتبقى سبحان ربي العظيم نكالي يا فاوي يولي مواوي يعني كده ما فاوي نكامي yóò wí wọn bá tọ́ba lè rí wí nínú subhana rabbi azim kó tó wá wí àwọn nǹkan yòókù tẹ̀lé. ìmọ̀ tí wọn náà tún tọ́ka sí bẹ́ẹ̀ ni pé subhana rabbi azim mẹ́wàá èèyàn máa rí wí ní ẹ̀rọ kírun lẹ́yìn ànábì sọ̀rọ̀ báyìí. náà ayé kò síra. Wọ́n kí àlàmúnẹ́ta sẹ́yìn fún àtẹ̀lẹ́mú alhamdulilayi ǹjẹ́ alẹ́ alẹ́ alẹ́ kí alẹ́ nẹ́ṣọ́ra lẹ́yìn fàtẹ́hà gbàdàbà wa kedele kàtó wa bẹ̀rẹ̀ bàkọ́ra rárá o. tọkọlọ wo má tẹ̀lé sọ̀rọ̀ mi ní alukur'an ẹ̀kí tó bá ràn yín lọ́rùn nínú alukur'an ṣùgbọ́n gbàtẹ́ bá fẹ́ kí o nínú alukur'an lórí irun ẹ̀ máa bẹ̀rẹ̀ láti àwọn súra tó wà lókè kẹ́tọ́ wá sí súra tó wà sálẹ̀ ọ̀fẹ́ ka àyọkà nínú suratul Baqara tó tún fẹ́ kí alam nashrah nírọ̀kà alákọ̀ọ́kọ́ wà á kí àyọkà nínú suratul Baqara nírọ̀kà ẹlẹ́kejì wà wá kí alam nashrah tó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yóò tún ṣe wá ètò dáadù nínú tó náà ní pé tá a bá lè máa kí odidi súra nínú rákà kọ̀ọ̀kan ìtọ́ bá rọ̀ wá lọ́rùn kọ́mẹ̀tẹ̀ pé ayọ̀ àyọkà nítorí pé nígbà tó bá ka odidi súra àwọn ẹni tí ń gbọ́ àtiwọ́ náà ẹ̀ láǹfààní àti máa nítorí wọn bá ń sọ nípa rẹ̀ láti bẹ̀rẹ̀ títí tó kún bẹ́ẹ̀. tó bá wá dé pé àyọkà ló fẹ́ kà tó kò sí tó kéré síbi kó lè ké rúbùrù hizb ìlànà hizb kan níbi ìdúró kan. tó sì jẹ́ pé ewé ìwé kan ńlọlẹ́ka ní ìbúrò kan tó bá jẹ́ pé ìtumọ̀ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ewé ìwé kan ó sì parí débi kan ní parí ewé ìwé kan lójú ewé ìwé kejì ọ̀rọ̀ oríṣi mi lọ́nà ọba tún sọ ó sì dà púpọ̀ tó bá ní pàǹtí ńlá nfààní àti máa ṣe máa ń fáwọn èèyàn tó máa ń pírákítìsì rẹ̀ pípé bọ́yá míraka alákọ̀ọ́kọ́ fi ràn àṣùbà tó fáwọn èèyàn ìmánìí wọn lẹ̀ díẹ̀ láwùjọ àwọn yìí tó bá lè ké ojú ewé ìwé kan níraka alákọ̀ọ́kọ́ lẹ́yìn fàdáhà ojú ewé ìwé kejì tọ́tẹ̀lé níraka ẹlẹ́kejì inṣàlá ọ̀tọ̀ náà. àwọn ìmọ̀ sọ̀rọ̀ àwọn ní ìbéèrè tó borí pé ṣé gbogbo ẹran tí yóò bá ń fi àyàwọ́ ló tọ́ kí ẹ̀ jẹ rárá o àkókò olóńgbò kọ̀tọ́ ká jẹ wọn nù sẹ̀ríà ìbánu sọ̀rọ̀ àṣẹlẹ̀ náà àn ẹ̀kìlẹ̀ sẹ̀náwó pàdé sọlá àtẹlọ kọkàn aláṣẹjọ olóńgbò bákan náà àwọn ẹranko afàyàfà ẹsẹ islam sì lè wọ kíkà jẹ bí ejò torí pé gbogbo ẹranko tó náà bá pa wá láti ẹgbẹ ká pa ní gbogbo ibi tá a bá ti rí kò ní tọ́ kíkà jẹ inú àmì ipe nǹkan yóò tọ́ ká jẹ oníkọ́nà ọ̀pá àtẹ̀gbẹ́ bẹ́ẹ̀ bá rí ẹ pa ejò sì ń bẹ nínú tó náà bá pàtàkì kẹpa tẹ̀bá rí yàtọ̀ sí ejò tí ń gbé ní òkun tí máa ń gbé ní òkun kò sí tó burú kẹjẹ lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi sọ̀rọ̀ àdùsẹ́lẹ̀ tó ní owó ọ̀húrò máa owó àlùfẹ́lù mẹ́tẹ́tọ̀ omi òkun ọmọ tó lè fọ nǹkan mímọ́ bẹ́ẹ̀ ni òkun pété rẹ̀ nítorí wọ́n kú sínú ẹ̀ nínú tí ń gbé bẹ́ẹ̀ ọ̀tọ̀ kíkà jẹ náà àwọn ìgbésẹ̀ wọ́n béèrè pé nígbà tá a bá rò kù àárín ibi tá forí kan ibi tá forí kan láàmú àwọn nígbà tá a rò ọ̀rọ̀ aleykum salaam. béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn imam lóde ìlú ṣe sọ pé tó bá ń ní ìmọ̀ kùránì ó yí ìwà bọ̀tà àwọn máàmù wa lóde ìlú gẹ́gẹ́ pé òun wà mọ̀ kùránì ké wọ́n máa bọ́lá di náà tí wàá làwà káàkiri lẹ́yìn wọn máa ṣe ká máa dáhùn wa kí ni àbá máa ti ẹ̀rọ kan sọ pé ọlọ́run bó gbà mú wa náà ní kí la máa ṣe. alhamdulilayi nínú òfin ṣẹ̀ríà fẹ́ni tó ní kejì ìní oṣù imam ni abẹ́ni tó mọ òfin fẹ́k ju ìyapa láàrin àwọn ọlọ́run àwọn ẹni tí wọ́n sọ pé ẹni tó ní kejì ìní oṣù ń wò ó wípé ẹni tó máa kúránì kejì láàrin àwọn sàbẹ òun náà ló ní màlí pàtó kù jù tòṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ṣeé ṣe kéèyàn máa kúránì kíkọ́ máa mọ̀ òfin ó sì ṣeé ṣe kọ́ mọ̀ òfin kọ́ máa kúránì kí ìdí nu tó fi jẹ́ pé lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah àwọn ẹlẹ́ni tó bá mọ̀ nípa òfin tọ́ka jù ó lọ yẹ kó ṣe ìmáàmù nítorí alḥájatu ilà àḥkámi fi ṣ-ṣalāh

ẹtọ́ máa kúránì kéjù nínú wọn ni ọmọ ẹsẹ̀ ìmáàmù fún wa. tó bá ṣẹlẹ̀ pé ẹni tó ń kírun fún yín kò máa kúránì ké tẹ̀lé pé báàtì rẹ̀ gan ó forí sápá káma ìpè ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ́ ẹ̀mí ọ̀run torí pé àti ìmáàmù bá ti máa báàtì àké tó fèlì lórí kófìdí rẹ̀ mi nínú báàtì à ọ̀dájú ìpè kò sí ọ̀run torí pé àná لمن لم يقرأ بأم الكتاب وسيم كان تمكن وكيو كفاتحة أسمع ما يكون معك قد أبيكو كلا راراناني torí ẹ wọnà láti tu ìmáàmù yín yẹn àti láti rọ ọ kọdàkùn kọmọbìnrin ẹ fojú di o ẹ ti sákọ ṣùgbọ́n kọdàkùn kó step down sẹlómi ọlọmọdé akáki dànù ọlọmọdé akáki sófò ó ní sí ọlọ́run fi hàn kó wọn pa ara rẹ̀ àbí màlẹ́kà wo lọ rántí ọ àwọn àdéhìí náà lọ sọ fún wa pẹ̀sẹ̀ ìgbà tó bá sọ màlẹ́kà kalẹ̀ torí di eléyìí báyìí yẹn kéèyàn step down torí kẹ́lómi tó máa ké kó lè bá síwájú ibi tí ọba ti ràn yín lọ́rùn láti bá a sọ bẹ́ẹ̀ kó sì gbọ́ ọgbà sí wàhálà ẹ kéde fáwọn èèyàn ìgbésọ̀ ẹ̀yìn èèyàn bàtà ti báyìí má mi sọ kó èmi ò ní wá mọ́sálásí eléyìí mọ́ ọ nítorí pé ìmáàmù ọ̀mọ kéwké ibi táwọn á ti ń kírun lẹ́yìn tí ọ̀mọ kéwké àkídànù ọ̀mọ òṣìṣẹ́ kí àkídànù ẹni tó náà bá ti tán láti wọ́n kí àkídànù kàdọ̀ kó ń bì sí á ní kó tó ọ̀pẹ́ ìdílé pé wọ́n kí pé bàbá ń lówó èèyàn kan wà bẹ̀. wọ́n wá sọ nínú ìpìlẹ̀ pé ọlọ́run jẹ́kọ̀ọ́ máa tó pèpè yẹn lọ́wọ́ sọ pé àbí wọ́n á ní bí mùsùlùmí. ọlọ́run kí. ọwọ́ tó àwọn tí ọwọ́ tẹ̀ wọ́n lá pé kọ́ lọ jẹ́ kí wọ́n mú dẹ̀ pa wọ́n á ní gẹ́gẹ́ bí mùsùlùmí. ìyàwó kó tó di pẹ́ béèrè tó nítorí ló ti jẹ́ pé àwọn kò pèsè ká dáhùn àbí ká má dáhùn á dáhùn. ẹ pọ̀ fí bí ẹ ń béèrè náà. wọ́n ní àwọn gbé ara rẹ̀ sí ara rẹ̀ àbílẹ̀ rẹ̀. èyí sì gbogbo léyìn tẹ̀ ń jọ ń gbé ó ti kó báyìí. Now, ọ̀ràn ọ̀ràn. Ẹ̀bọ̀ ẹnìkan wá ń pàṣẹ ẹ̀sìnkan jù. Ọ̀tọ̀ tó ń pè èèyàn kan nígbà tí wọ́n bá dàrú mọ́ ọ lọ sí oníwàmọ̀ tó pé nǹkan báyìí eléyìí rí lásán yìí tó bá jẹ́ pé ẹni tẹ́ ẹ ní màlúkúránì kíkọ̀ mọ̀fin rárá ẹnìkan sì mọ̀fin dáadáa kọ̀ màlúkúránì kéto ẹnjọ́ màlúkúránì kéto ní kó máa ṣe máa ń lówó lójú nítorí pé tí òun bá dàrú kí la fẹ́ fi tó sọlá ìtumọ̀ sí pé gbogbo ẹni tí ṣe lè máa mú kọ́ akọ́tẹ̀ ju èyí kò sí nǹkan tìjú mẹ́ra alọ́ ọ̀ma nǹkan conditions inú tí òun ló fi gbà tó ń ta ayé àtikọ̀ wà kìtìkọ̀ sẹ̀ lọ sílùú mi sòkò wa kọ́ kó yí ọ kọ́ màá ké tọ́ba ti máa ké wọ́n náà ti tàgbà rẹ̀ nù wọ́n tó ọba máa ké ọ̀dájú pé ẹni tó wà ń kó ọmọ ọmọ rẹ̀ yóò fi ọtí ẹ̀yẹ jọ kàn ọ́ torí pé ẹ̀yìn dàgbà ẹ̀yìn dàgbà kó lórí àìmọ̀ kó wá dolùmọ̀ aláìmọ̀ wọn kò bàbá tí ọmọ bá bàbá àgbà tí ọmọ tó ọmọdé tó sì mà ọmọ ń mọ o fa wàlálà ajẹ́kọ́ tí orí kìí ṣe mà. ẹjẹ gbogbo ẹ̀ pátá náà lẹ́sìn sí bá ọkùnrin àná kékeré ìwà kékeré kúkẹ́ ní bá dé àti dé pé ògbó dédé ká gbogbo lẹ́yìn rẹ̀ òdodo nu tí o bá dé bẹ́ẹ̀ nírun.